ọmọ ìyá wa tí ẹni ìbéèrè yìí nípa ọ̀rọ̀ púpọ̀ ṣe irọ́ pípa ẹ̀yin oníṣẹ́ ọwọ́ torí irú ìbéèrè tẹ béèrè ẹnì kẹ́tíkẹ́lẹ̀ sọ fún kíyèsí ìbéèrè rí ó ní àfa wọn ní tẹ bá ń ṣe wá àṣì ẹ má tí prógámù irọ́ pípa wà lára ẹ̀ kò sí torí pé iṣẹ́ ọwọ́ ìmọ̀ ni kì í ṣe ìmọ̀ tí ò dáa kódà àwọn ànábì ọlọ́run bẹ tó ṣe pé iṣẹ́ ọwọ́ ni iṣẹ́ ọwọ́ wọn ìwà arọ́ yàtọ̀ sí iṣẹ́ ọwọ́ bí ìwà arọ́ sí yàtọ̀ sí kéwú kíké àtìwé kò sẹ́ tó sọ pé bòun ti kéwú tó pé àyà kan bẹ nu pátọ́ ni sọ pé ẹ máa parọ́ ò torí pé ká parọ́ ó ní iṣẹ́ ńlá ọlọ́run sì ní àlùbáríkà kẹ́mísírì ò sì kọ́ ẹ̀rọ pípa ẹ sọ fọ́múlà kan ìsàbálògùn nínú physics tó ní ẹbájú lè parọ́ níbi nísìn ẹ discover kìíní ráyì kò sí ara ìmọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́run ọba tó mọ́ mú yàn parọ́ irọ́ ti yín wá kéré sírò àwọn tó gbéra wọn láfa bí tí mo lọ ga nìyẹn tó bá mú káwọn náà mọ confam báwọn parọ́ tí wọ́n sì ń bẹ lọ́run pé wọ́n lọ́run àwọn ò fẹ́ parọ́ mọ́ tẹ̀yìn oníṣẹ́ owó náà ó yẹ kẹ́yìn náà lè bínú ọkàn wọ́n lọ́ọ̀dẹ́ àlẹ́ àwọn ìmíràn ti ń bá yín sí i láwọn oníṣẹ́ ọwọ́ àwọn àfà àparọ́ jù yìí lọ jẹ́ mọ́rọ̀ kan wá ní sókí ìkanu àjọ ń sọ̀rọ̀ ipò rẹ̀ sí ní mọ́sálásí ikọ́ tó bá ń sàlàyé sí dé ó ní kan àwọn drivers Dangote ó ní problem níbi iṣẹ́ gbogbo àgbọn padà sáàkẹ́ ó wá ìyàlẹ́ aláfà káàkiri tí ó bóun ṣáájò tó fi ní sáàkẹ́ mọ́ ó lóun mẹ́rin tó jùwẹ̀ sí tó jùwẹ̀ òun fún ló bá dé ó ní Christian nígbà tó dé láfà ó ní mo lo sàrújí wọ́n ní sàrújí ní túnmọ̀ rẹ̀ pàrọ̀ ó sẹ́nu ní mo ní padà wà lọ́jọ́ báyìí àwọn ẹni ọlọ́wà ti bọ́ láti bọ́ sí tukàlẹ̀ nígbò sí lọ ní kò sétò tó ń sí onígbà tó dé ah ó ti dààmú ló bá ní kúnlẹ̀ ló bá kúnlẹ̀ ló bá gbé láàfà ní astagfirullah kọ́nà kó forí jìbí o torí kiri onú ìgbọ̀rọ̀ fọwọ́ kakura ní o àmọ́ ó sé kọ́nà kó forí jìbí sẹ́ni bí sọ náà ní àti ẹni àmọ́ yóò sọ ní sọ wípé yẹn kẹta gan ẹmọ ṣe lọ́kọ́ lọ́lọ́ sí sàánú mi oníbo ti gbé kárí òun olóòwò abẹ́rẹ̀ sí kéwú ó ní olóògùn làbẹ́ kùrá ní àfá lóòrú mú olóòrú tó mú àtìlágùn ló fi gbàgbé iṣẹ́ ìwò dáhùn ẹmọ wo torí pé ní bí ti nílẹ̀ nìyẹn tó gbé wọ́n gbà wípé irú ẹni tó bá kàn nítorí kan ní ọ̀rọ̀ yóò jà sí ọ̀rùn máa lọ n kò ní í gbàgbọ́ nígbà tó ń ó wà ní gbogbo kùránì sórí kùránì ńláńlá olórí wákàtí oníwà gbin lábẹ́ kùránì oníwà mú olúwa ní ìtara yìí nígbà tí ó sọ kùránì gan olóòní bò ló rádùá ìṣòro ní àwọn ah, lọ́lọ́ rí olóṣèlú twenty thousand naira ló bá fi bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí tí èèyàn parọ́ tí èèyàn parọ́ bá ẹ̀yìn ẹ̀dí ìpa ilé tó tó ilé yìí. sẹ́ni àlàyé fún mi sí oyin sẹ́ni pé ẹlòmíràn wà sí pé bá fẹ́ bá ṣiṣẹ́ mm. yóò mọ̀ wá òkú tó tó iṣẹ́. iṣẹ́ tó ń ṣe oṣù sí pé ẹ fẹ́ ṣe ẹ fẹ́ lọ́dọ̀ mi sì mm. mo rẹ̀ sọ fún yín pé three thousand fẹ́ sí. dẹ́ àwọn sọ pé ah, igi mi lọ́wọ́ fẹ́ nù ń ṣe sẹ́ẹ̀fù jákìlẹ̀ ṣe ẹmẹ gbọ́ ìrọ̀lọ́sá ló pé nínú tírítà mo ti mí pé èyí báyìí màá ìmúnà màá rí màá yíyẹ owó iṣẹ́ mi náà bẹ̀ bọ̀ nígbà tó wá fẹ́ mọ òtí tó tó yẹ nísì màá gbé bá fẹ́ apọ́nìsì nísì ó ti mọ̀ pé tọ́nìsì tí ọ̀rẹ́ mi fẹ́ rà màá fi ọdẹ nà sẹ́wọ̀n kó ti parọ́ màá dẹ̀ sọ fún pé nǹkan kan bá ó ti yé mi sẹ́ ó yẹ kí ìyẹn avoid ẹ̀ náà wàláhì mo bá olówó kan pọ̀rọ̀pọ̀ lánàá ẹ̀rọ náà ń bà mí náà mi tí ìrò olówó mi títí torí mo padà délé mo jókòó pé kéèyàn mú bí two million naira ló sì ká wáyé kó lọ fi ra ọjà mi ní sọ̀rọ̀ ọjà tẹnìyàn rà kó wá ṣe wípé kó wá ta ọjà yẹn tán lórí two million naira kó mọ̀ lè rí ọ̀rẹ́ thousand naira sẹ́wọ̀n pé táwọn èèyàn bá bá gbọ́ wọ́n lò ló sì ní àwọn tí wọ́n sì súnmọ́ kéèmí tó mọ̀ wọ́n ní bọ́rọ̀ ìṣèrí nìyẹn kéèyàn fi one naira rajà kó sì jẹ́ three naira lórí ẹ̀ mo fi ọlọ́run bá subhanahu wa ta'ala búra sí tẹ́lẹ̀ bá ń lọ sọ́jà tẹ́bá tẹ́bá súnmọ́ra tẹ́bá fẹ́ rajà lọ́wọ́ ẹ̀ yóò sọ iye owó tó fi wọ ọkọ̀ dé ibi tó ti rajà oúnjẹ tó jẹ oye tó bá dé yóò ní 9000 ló bá dé o àmọ́ òun tà ní 95 bẹ́ẹ̀ bá ná ní 94,000 wàláì kò ní rà kò ní fún yín ó fi ọlọ́run búra sí mo tún wárí kìíní kan lára sí sí ẹ̀ tó bá ní 5,000 tó ń ta ẹ̀ ló ń fẹ́ tà tẹ́ ẹ̀ bá rówó kó kalẹ̀ cash lọ́wọ́ ẹ̀ bóyá ó kú bí 20,000 naira ẹ̀sán bí 75 ìgbé tó bá wá kó 20,000 naira káyọ̀ fún ó tún lè wá sí ilé gan kó tún wá yọ 2,000 naira fún nínú 20,000 naira yẹn ẹ máa bí dé pé 3,000 naira lẹ́wà ń gé wà níra ṣé èyí tó ń sa ìlọ́lọ́ fi ń bọ́ọ̀nù ibi ò tí ìlú rẹ̀ nínú olówó torí expectation ní pé ẹni tó mú wá fifty thousand naira tó lọ fi rajà ó kéré bí ẹkún jẹbi ten thousand naira tí ò bá jẹ́ wọ́n ní olóṣì ní pé kò mọ bísẹ́ǹsì sí so ẹni mo súnmọ́ gan òun sì jẹ́ kó mọ yé mi wípé kìí ṣe pé bóyá òun kéwú débẹ̀ níbo ẹ̀kọ́ tí àwọn òbí tóun lọ fi kọ́ òun so èyí ó kàn fi kọ́ra náà ni táwọn èèyàn bá ti mọ principle yìí mọ̀ yìí kò ní sí wàhálà ọmọ yàrá kan ń bẹ níbí mi ní dákọ rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ fẹjọ́ rẹ̀ sùn mí ó ní kí bóun bá sọ̀rọ̀ nítorí kò lè jẹyàn àbúrò wá ní jẹyàn tí ni náà dùn mọ́ mọ́ jẹyàn ó ní bó ṣe ń ṣiṣẹ́ owó títí ẹ̀mí ó ní tó bá pèsè ó fẹ́ báyàn sí ní ten thousand naira ó ní náà bá ná lórí four thousand naira ní yóò gbà ó ní kò sì ẹ̀ ó ní kì í oníkejì ní wípé ó níbi tó yẹ kó ti augment ẹ̀ ó níbi materials nítorí báyìí láwọn bàbá sẹ́tì ò bá pé àwọn bẹ́ẹ̀ ibi materials ẹ̀ làwọn ti rí gain ó ń rọ́nà wo ó ní excess materials làwọn ò ní kó rà tó bá nídìí kan méjì àwọn ò ní kó ra bí mẹ́rin ṣùgbọ́n ìjókòó àwọn òkú pamọ́ àwọn òfin mẹ́lòmí ṣiṣẹ́ orin tó bá tó wá lo materials láfà ó ní òtùkú fẹ́ tó níṣẹ́ ó ní kò ní ó sì jíyàn láyé irú wà yẹn amúlẹ̀kẹ́ mọ́ dúpẹ́ fọ́lọ́ ní ìwọ̀ ọ̀tọ́ lónìí bó ló ti ń pọ̀ jù lólórùsẹ́ oníṣẹ́wọ́ ẹ̀ nírúwọ̀ ọ̀tọ́ bẹ́ẹ̀ dákùn ìwọ kan wo ṣé bá ṣe ń kó káàkiri la fi ń jẹ́ èèyàn wà láìkì ìṣe wọn ọlọ́run bá ṣe fún ní kálùkù lágbára tó gbogbo èèyàn láti sòdodo àwọn èèyàn padà àwọn èèyàn padà máa ń mọ̀ lásìkò bá tọ́lọ́ bá túyàn láṣìírí ẹni tó bá sì mọ̀ ayàtọ̀ síra wa ẹlòmíì lè mọ̀ kókàn wò pé báyé ṣe rí náà nìyẹn àwọn náà ń parọ́ ẹlòmíì sì ń bẹ tó pé kò ní gbà bẹ́ẹ̀ irú èmi mi ní gbà bẹ́ẹ̀ n sì ní ẹnu lẹ́nu ire mọ́ ẹnu adákanlẹ̀ mi ní èmi ò ní bá tiẹ̀ jẹ́ òun àmọ́ tó ti bá rẹ̀ tó bá fẹ́ gbéṣẹ́ fún tó bá fọ̀rọ̀ rẹ̀ lọ mí ń parọ́ o mo bá ti gbéṣẹ́ fún retí pé yóò dalẹ̀ rẹ̀ mo bá sì mọ̀ ò dìsáìdì mo gbéṣẹ́ fún mo sì mọ̀ mo dìsáìdì jẹ́ kí ní jẹ́ àlùbáríkà ní sáà fúnra wa là ń pè ní sáà fúnra wa là ń pè àwọn fúnra wa kọ́ là ń pè ní ọlọ́run ní pé àlùbáríkà ẹjẹ́ gbìyànjú a lè takú mú àwọn oníṣẹ́ ọwọ́ kan bẹ́ẹ̀ kò sí lẹ́lẹ́ fi bẹ̀ wọ́n ní orí táwọn ó ní àwọn òbí kò gbé fún ẹlòmí kò pé àwọn ni ìyẹn dájú pé kò parọ́ lọ torípàwọ̀ táà ń gbéṣẹ́ fún yín náà ìbẹ̀rẹ̀ ọlọ́run bá pọ̀ lẹ́ni wá gan ẹni ọlọ́run sì ni wá torí àwa náà fẹ́ kí oníṣẹ́wọ́ náà ti ẹ̀ rí nǹkan kan àìfẹ́ níbi tá a bẹ̀rẹ̀ ọlọ́run dé ṣùgbọ́n àmọ́ gbìyànjú kọ́ lọ́ba sí fún wa ní agbára tó ká mọ̀ sí ọ̀tọ̀. ẹ̀yìn àbá àti lọ́la ìgbàgbà pé káàkiri tí ó mọ̀ ìjàgbé sójú ọ̀dọ́ náà tí ó mọ̀ sí ìjàgbé sójú ọ̀dọ́ náà tó wọ́n fẹ́kẹ́ bá mi ṣàlàyé pa pé bí àwọn ìṣẹ̀sọ̀ sí bó ṣe kọ́ àwọn gbogbo láti máa jagun lójú ọ̀nà ọjọ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ òde wọn lè tó ọba jẹ́ mọ́tà lọ́wọ́ ẹni tó gbá pé ẹ̀rù wa ó wọ àtẹ̀mẹ́wà kábi jagun lójú ọ̀nà náà ṣòro àti gbogbo sì yẹ ká máa ṣe gan tó jẹ́ pé tí ó wọ sí ojú pẹ̀tọ̀ àlìkìtábù tó jẹ́ pé déédéé nǹkan ni ẹni tí ò ní jẹ́ táà níjẹ́ ní ti aláṣẹ ètò láti níjẹ́ aláṣẹ ètò láti ní jẹ́ni tó jà gbogbo àbẹ́ ìwà báwọn àbẹ́ ìwà dé ní ìsìnkẹ́lẹ́ mọ́sá sí wa tàbálùgbòtò kókò nínú presentation wọn ní wọ́n ti sàrùkù ìsàkúgbàdì rọ̀ náà ló kún wọn àjẹ́ pé ẹran tẹ̀lé wọn àbùkán tẹ̀lé àbùtọ̀ náà ni mùsùlùmí mọ́ fi lo ayé rẹ̀ èyí tí olú àtàlù ìsàsára gbòtò kí ó bí ẹ ti ṣe kẹlẹ́rì gẹ́gẹ́ bá a ṣe ń kọ́ lẹ́nu ẹ̀yà bá e kuran tó tó sọ pé tó kọ ẹmọ́jẹ ẹmọ́jẹ fún tòun ti tí ó gbà lójú àtà ìyàwó àtàwọn wọn nínú ká jáde sí ojú ọ̀nà gbogbo ní àti já. ìzákùnlọ́kùnlá ọ̀hẹ́ ìbéèrè tí wọ́n béèrè wọ́n sì fún dára ìpèpè sójú ọ̀nà ọlọ́run ìpèpè sójú ọ̀nà ọlọ́run subhanahu wa ta'ala iṣẹ́ àwọn ànábì ọlọ́run bẹ̀rẹ̀ láti orí ẹni àkọ́kọ́ tọ́lọ̀ sí ilé ayé ní ànábì náà alẹ́sọ̀rọ̀ tó fi dúró ẹni tó wáyé kẹ́yìn náà alẹ́sọ̀rọ̀ ọlọ́mọ sì jẹ́ ká máa tí wọ́n gbé lọ́wọ́ nínú dáàwà ولقد أرسلنا ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت gbogbo àwọn ànábì ọlọ́run ni wọ́n ní àyà yìí wípé àwọn ọlọ́run ní dájúdájú kò sí nation kan kò síjọ kan àwọn orílẹ̀-èdè kan táà ti fa àwọn òjíṣẹ́ gbogbo tó bá lè ba imani jẹ́ ẹjìnà sí ní tí ma ń ba imani jẹ́ lẹ́bọ́ wa ní tí ma ń ba imani jẹ́ ní tí jẹ́ bídí àwa ní tí ma ń ba imani jẹ́ àwọn ìṣẹ̀tọ́kọ́ wa yìí tó wá jẹ́ pìlẹ̀ àwọn ìwà burú tó jẹ́ bọ yẹn ó ní pìlẹ̀ dáwà àwọn ànábì ọlọ́run ní ìmọ̀sí dáwà fáwọn yẹn gbogbo àwọn ojúpọ̀nà tẹ́bọ́ fi máa ń gbà wáyé ń ṣàlàyé fáwọn yẹn gbogbo èyíwù tó bá yí tó bá ti sọ̀rọ̀ ọlọ́run ó gbọ́dọ̀ fọ́ọ̀rọ̀ ẹbọ yẹ gbúgbẹ́gbú ẹ kó fọ́ àwùjọ tó bá ti ń sẹ̀mí àwùjọ ilẹ̀ lárúbáwá ni haúsá ni Ìgbò ilẹ̀ Yorùbá ni gbogbo tó bá mọ̀ tó jọ mọ́ wà ẹbọ ìrìn ẹbọ torí pé lèyìn bá jẹ́ oní lẹ́ni nínú Islam látẹ̀yìnwá gan ni tí ò bá máa ṣàlàyé fáwọn èèyàn ń jàbá ló mọ̀ jísọ́lá alẹ́ sọ́lá tó sàlá ìmúra àti lógún ìkẹ́nà àwọn sàhábà wa bá wọ́sẹ̀ gbà islam ó ní ipò tí ń wè mí mo sẹ̀ gbà islam ni ìgbà tí ń bẹ nú ẹ̀sìn kèfèrí bàbá ń lójú ogun báyìí àwọn nǹkan tá à ń gùn tá a máa fi sí a lè pè ní pàwọlé ni tábà ti lè fi sí àwọn ẹ̀sìn wa lọ́rùn tábà ti lọ á jagun á jàjà ṣùgbọ́n níbi ìnáwó wà náà lè dé ṣé ìlú náà àbí iṣẹ́ kan tó ń bẹnú ẹ̀sìn tó lọ́ láti fi sẹ́wọ́n láti àrùsù bẹ̀rẹ̀ sí ọlọ́run anábì ni mo fi ọlọ́run bá búra sí lọ yọ kíní tí ń bẹ lára nǹkan àbọ̀ rẹ̀ tó o bá yọ tó bá fi kú lórí ẹ̀ ó kú lórí ìwà kẹfì rí anábì ò sọ pé torí pé sẹ̀wọ́n islam kò sọ pé torí pé sẹ́gbó ogun islam náà là ń lọ ó dákẹ́ lórí ẹ̀ bákan náà jíṣẹ́ náà lè sọ́lá àtọ̀ sẹ́lá àwọn kan náà àwọn èèyàn wá bá bí gbàtàwọn ń bẹnu wa kèfèrí táà bá fẹ́ lójú ogun ó nídìí igi kan tó ṣe pé àwọn máa ń kó àwọn ìjà ogun àwọn sí lérò pé àwọn fi ń wá lùbáríkà igi yẹn sí nǹkan ogun ìjà wọn gbígbà pé ká sọ pé yẹn lọ rẹ nǹkan ìjà lẹ́nu ẹ bá ti wá lò kò sí ẹjẹjà Ànábì wa ní subhanallah ẹ tún fẹ́ dẹ́rùn ilé ìwò muslim ìwà ẹbọ lélẹ́yìí o sẹ́yìn náà mọ̀ wá wúrú wà tí àwọn ọmọ bà ní sàrẹ́là wú pẹ̀lú músánjọ́ kìíní àná níjọ́ tí wọ́n rí àwọn tí wọ́n tún bọ̀ nkankan tí wọ́n ń jó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run táwọn ìjọba àjọba ní sọ́lá sọ fún àwọn musa wípé musa bá wá ọlọ́run kan báwọn ilé náà ti ní ọlọ́run kan tí wọ́n ń jó tí wọ́n sọ lónà rẹ̀ yìí tí lẹ́yìn ọlọ́run tó láyé òjíṣẹ́ ọlọ́run ní á irú ìlànà tí àwọn ọba nísìlẹ́lá ń lò jókè náà lẹ́yìn sọ́ábà yìí náà fẹ́ máa rìn gbígbà wípé ibi tẹ́ wà tẹ́lẹ̀ náà ẹ̀fẹ́ fílẹ̀ halasuna àbí iná halasana alẹ́bí nílànà kẹ́ni o ẹ padà máa rìn nílànà àwọn tí wọ́n ti síwájú yín tó já sí wípé tó bá sí pé an inch láwọn yẹn fi rìn lànà yẹn débi tí wọ́n bá wọnú kòtò agilítì ẹ̀yìn náà ibà wọn wọ̀bẹ̀ ànábì sì ń béèrè lọ́wọ́ sọ àwọn sọ àwọn wà ànábì wípé àwọn olùhún sọ pé wọ́n síwájú wa yìí dápàdà márùn lànà wọn sáwọn náà làwọn furus àtàwọn rome tó ráwọn náà làwọn jews àtàwọn christians ànábì ní ẹ tó wọ́n béèrè béèrè yìí àwọn wá ní ẹ padà fẹ́ fi lànà islam lẹ̀ tẹ́ márùn lànà àwọn tá à ń sọ àwọn ẹ̀kọ́ nìyẹn níbi ṣe dáwà gbogbo ẹni bá ń ṣe dáwà lẹ́ni nínú pèpè rẹ̀ tí yóò bá ti gbé láti gbé kó kọ̀ndẹ́mù ẹbọ fáwọn èèyàn nǹkan mìíràn alákàṣẹ́ mọ̀ wára òyìn kan lónìí pé ẹ má pàṣẹ dáadáa ẹ má sọ pé ẹ má ma. ti sọ páwọn èèyàn sí tí ò dá adáwà mùsùlùmí ò ní gún mọ́ ọ̀rọ̀ ni ìsìjàmbá bí ọmọ kan kan nígbà tó ń ẹ máa ń ẹ máa ń takò wọn náà máa ń takò inú gba àwọn táwọn bá jọ lọ jáde yẹn àwọn máa ń sọ láàrin àárín àwọn pé ẹbọ ṣíṣe ò dáa ẹ̀yin tẹ́ ẹ lọ jáde tẹ́ ẹ lọ bá wọn kan ní ìletò kan sẹ́yìn nìkan lẹ fẹ́ jàǹfààní oríire dáwà yẹn ni àbáwọn tẹ́ lọ bá ń bẹ̀ náà ní tó bá mú mẹ́ta lẹ́sẹ̀ mẹ́rin lẹ́sẹ̀ tẹ́ fi lọ jáde yẹn tẹ́ ń polówó pé ẹbọ ò dáa kí ló tẹ́ polówó rẹ̀ náà fáwọn jẹ̀mọ́ tí láti dáwà náà bíi so dáwà ẹnìkan tó gbẹ́gbẹ́ ilẹ̀ lẹ́ ń tẹ̀lé kìí sí ìlànà tànábì lẹ́ ń tẹ̀lé tó bá yàrá tànábì lẹ́ ń tẹ̀lé ẹ̀yin tẹ́jọ́ lọ jáde yẹn bẹ́ẹ̀ ṣe ń kọ wípé ẹbọ ò dá fúnra yín náà lẹ́mọ̀ ń kọ fún àwọn tẹ́ lọ bá tó ẹjọ́ bẹ́ẹ̀ lẹ́ ń ṣe káàkiri ní ọjà tí wọ́n ń ṣe jáde kódà àwùjọ bó ti dáa jù báyìí lọ bàbá mi ń bẹ tó ṣe pé ogún ọdún ẹ̀yìn ṣe jáde wá sínú ìlú wọn tẹ̀sí ṣe dáwọn bó ti wo dáadáa tó ẹbọ yìí ń ba gbogbo iṣẹ́ tó kù jẹ́ ni ṣùgbọ́n òun lè mọ̀ yóò mọ̀ fẹ́ràn ẹ máa sọ̀rọ̀ lọ́bi wípé kátẹ́bí ṣe kásàtì káàrò kásìkì nìkan yìí tó lè àwọn nǹkan yẹn jẹ́ dáhùn dáhùn tánà fi yóò kó ba nìkan tó ba mo ní tẹ́ bá gbìyànjú láti ṣe nígbà náà lẹ́tọ̀ọ́ lórí challenge tánà bí náà rí láyé mo lè rí challenge wo lẹ́yìn rí challenge bó lẹ́yìn rí tí wọ́n gbà yìí ẹ̀jẹ̀ yẹn kan ní dọ́kàn kó dìde láàrin mọ́ṣáláṣí láàrin jẹ̀má tó bá sì mọ̀ kọ́ dímọ̀ tán kó kà wá sọ pé tọ̀ sọmọ wípé ṣàbánù níbọ̀ wáyé tí rọmọdọ́nù fẹ́ wọlé o ìmọ̀ sábà ṣẹlẹ̀ láwọn àwùjọ wálẹ̀ Yorùbá tó bá ti gbé rọmọdọ́nù ń bọ̀ àwọn èèyàn tó wá tó mọ́ṣáláṣí kùn wọ́n mọ̀ tá géèmì ń rà láwọn fi ń wẹ́kọ̀mù Ramadan eléyìí ò sí lára ẹ̀sìn wa o tẹ́ bá fẹ́ kọ́ mọ́sálásí ẹ kọ́ mọ́sálásí ẹ má kọ́ mọ́sálásí torí oṣù Ramadan torí oṣù Ramadan kọ́ láǹsìn ọlọ́kùnrin mọ́sálásí láǹsìn fọ́ ogbó bídà ń kalẹ̀ kó wá wo rẹ́spọ́nsì kó wá wo rẹ́spọ́nsì àwọn èèyàn kó wọn táwọn èèyàn sọ mo ní bẹ́ẹ̀ sì ní ẹ̀sìn pé káwọn èèyàn tako ni ẹ̀hún náà mo kàn mú yẹn wáyé gẹ́gẹ́ bí torí pé ẹ̀fẹ́ káwọn èèyàn takò mí tẹ́fà níbi náà bá dún ọjọ́ kìíní àná ló dùn dùn wípé ìfẹ́ káwọn èèyàn takò mí ní tí bá sà ń dùn mọ́ wọn nú òun náà ní mọ̀ sọ ó súnmọ́ kí èmi àti ẹmọ́jẹ mùsùlùmí lẹ́nu torí pé ìsọbi tí wọ́n kù sí fún wọn yẹn òun ló jẹ́ kínú bí àwọn tí wọ́n fi lé láre that's number one number two dáwà anáwọn sálà nínú islam kò ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ a máa ń lẹ́ni tí máa ń sàlàyé ọ̀rọ̀ fún yàn àfáàní yìí à ń kí ó lọ́dọ̀ wọn báyìí lẹ́yìn ṣe ń rí o báyìí lẹ́yìn ṣe dáwà bó ti wù kí àfáwò lágbára tó ń nù lú kó lọ́mọ kí kó pọ̀ tó àṣẹ rẹ̀ nínú islam abẹ́ àṣẹ ìmáàmù ló wà àṣẹ rẹ̀ nínú islam abẹ́ àṣẹ olórí mùsùlùmí ló wà tó bá ti di wípé èèyàn fara ti ń ṣe ẹgbẹ́ kan níbi iṣẹ́ dáwà tó wájá sí pé àṣẹ tí àmírù ẹgbẹ́ yẹn bá ti pa ó gbólẹ̀ ju tòbí èèyàn lọ ó gbólẹ̀ ju ti mọ́ọ̀mù lùlù èèyàn lọ mo ní ó ti tako ìlànà ànábì ámẹ́rì rẹ̀ wá òjíṣẹ́ alẹ́ sọ́látọ̀ sàlá ó gbé àwọn ikọ̀ kan dìde lọ́kọ̀lọ́ jihad àwọn sọ̀hábà yìí wọ́n wá wùwà kan tó bí àmìrù wọn nú ànábì ò sí ní àmìrù kan ní pàtó tí wọ́n lù wọn sàhábà tó nǹkan bá ti yá ànábì ó kàn tún kan náà sàhábà ni ànábì ò fi pé ọdún mẹ́rin àmìrù kan ó máa lò ọdún mẹ́fà kan ní ó máa lò àmìrù yẹn sì tó bá ti lójú ogun tó bá ti dé kò sáàmìrù kò já àmìrù mà àyè ò sí ni ogbólò àmìrù àmìrù lọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ anábì ní ẹni aláṣẹ láàrin yín tó yẹ pé ẹ máa kó ọ̀rọ̀ ìṣẹ̀mí ìrìnàjò yín yẹn ẹ máa kò sọ́dọ̀ rẹ̀ ìyẹn ní tó ní í ṣe pẹ̀lú ìrìnàjò yín kò ní í ṣe pẹ̀lú tí bóníkálùkù fẹ́ra nílé kò ní í ṣe pẹ̀lú personal issues oníkálùkù private issues oníkálùkù tẹ́bá ti wá tí ìrìnàjò yẹn dé báyìí kìí ṣe àmì ìrùmá ṣùgbọ́n sí bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ àwọn tó mọ́ kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn torí fi àmírù lọ́dọ̀ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ dáwà kìí sàmírù gbà ń lọ sí ní àjò nìkan bí bá tún dé náà ó tún jà mírù náà ni àmírù yẹn ta ló yàn ṣé ìmọ̀ọ́mù ìlú wọn ló yàn ṣé sultan Sókótó Nàìjíríà lápòjú ló yàn so ipò tí wọ́n ń gbà mírù sí ipò gọ́fúnà lábẹ́ òfin Islam àdẹ́gbèsì gbé kalẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe tó bí wọn nú ní àbínú wọn yẹ bá sọ pé gbogbo yín nìsín igi ìsẹ́pẹ́ náà ẹ wá àkópọ̀ wọ́n sì wá àjọ tó pọ̀ àmìrì yín ní ẹfinẹ́sì tán yá gbogbo yín ẹwọ̀nù náà ìsì ń bẹ́nu òjíṣẹ́ nínú tánàbí fi yé wa wípé ẹni bá takò àmìrù mi ó takò mí ẹni bá sì takò mí ó takò ọlọ́run àwọn sàábà dá méjì àwọn kan àwọn kan wọ́n dìde àwọn náà lọ kó nuna àṣẹ àmì èrò ni àwọn ẹ̀kọ́ kejì wọ́n ní ẹwà o àwọn àgbà sílámù látọ̀dọ̀ ànábì ká mọ́ lè wọ náà ni a sì wá tayé wọ náà lọ́rùn ara ò èèyàn fi làákàyè ìṣèlú ìràwọ̀ òun nínú kan wọ̀ so resistance ti ń bẹ lọ́wọ́ àwọn eléyìí ní òjẹ́ káwọn táwọn ti gbéra pé àṣà àmì èrò ni mo fi wọ náà títí tí ẹni ìfúra rẹ̀ padà wá rọ̀ tó yọnú tí ó padà wá sọ nǹkan náà wọ́n sì wá padà dé láti ìrìn àjò yìí wọ́n lọ bá nàbí musa nàbí fànàbí ó dàbí pé lórí wáyà kan àwọn ẹni gan wò sí ní ìjòkó tó tànàbí sọ̀rọ̀ àwọn kan náà sọ wípé àwọn báyìí tẹ ẹrẹ tí wà nàbí ránṣẹ́ ní tó ṣẹlẹ̀ ní ìrìn àjò tí wọ́n lọ rèé o anábì wa ń sọ fún àwọn tí bẹ́ẹ̀ kàlẹ̀ ẹ sọ fún wọn làwùdá kọlóha lámà àkọrọjù mí ní habada tó bá pé wọ́n wọnú mẹ́yẹn tí wọ́n ní àmì ìrù tèmi tó sọ fún wọn wípé kán wọnú ná torí pé nú bí káná bá ilé ṣe èsì wọnú náà wọn bá ti mọ́ ìjà ìrùn náà láyé láyé láyé láyé ìnáma tọ́ ẹ̀tú fílímà àrùn alábi ṣe sọ́nà àdísì yẹn bẹ́ẹ̀ bá máa tẹ̀lé aláṣẹ years lọ ọ̀dọ̀ bá náà ṣẹlẹ̀ nínú wà náà bí wọ́n jihadi yìí ládùn tẹ́ bá wa sọ ọlá tí ń bẹ fún ó fẹ́ kú sójú ogun alẹ́bì ni ṣé o ní òbí méjèèjì láyé ní òrìwáyà kan alẹ́bì ni ṣé o ní ìyá láyé ní mo ní ìyá láyé alẹ́bì ni padà lọ́mọ ṣe jihadi lára ìyá rẹ̀ lọ́mọ ṣe jihadi rẹ̀ alẹ́bì ò fara mọ́ fún òkú tẹ̀lé ọmọ sójú ogun àwọn èèyàn lénìí látàrí wípé afẹ́ ṣe dáwà afárá ti sábẹ́ ẹgbẹ́ àṣẹ òbí ò múlẹ̀ mọ́ kò múlẹ̀ mọ́ kódà ní òfin ẹ̀sìn bó ti kí bàbá ọmọ lè tó tó bá jọ ọmọ kí ó lábẹ̀rẹ̀ tí ó bàbá ọkọ̀ ọmọ kí òun wá ẹ̀yà lọ́mọ ni ó ní ọsọ́rí tẹ̀gẹ́ bí àfà nínú ẹ̀sùn wá ní fi bàbá rẹ̀ lẹ̀ wọ́n wá ní kí ó ti tiẹ̀ kálà tí ọmọ rẹ̀ ò bá ti ọ̀rẹ́ ẹ̀mọ̀ bẹ bàbá ni lálẹ́ òfin ẹ̀sìn ẹ̀mọ̀ bẹ bàbá ni ni ṣùgbọ́n ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ṣiṣẹ́ dáwà lẹ́nì àṣẹ ẹgbẹ́ àṣẹ àmìrìn kì í sàṣẹ islam bàbá wọn sọ wípé ìṣe jihad ìṣe jihad ìṣe jihad ká jáde sójú ọ̀nà ọlọ́run ká ṣe jihad kí islam lè gbalẹ̀ fòrò ọlọ́run káàkiri ìjẹ́ ń bẹ nínú ìṣẹ́sí òjíṣẹ́ ọlọ́run sọ́lá tó sọ́lá bí ètò wọn bí àwọn ìyàwó àti blake lè wípé ìjọ tí anábìnrin rán Mu'adh ọmọ Jabal lọ sí Yemen lódó bá ti wọ̀lú Yemen ó pàdé àwọn ahlùkìtàbì àwọn tí wọ́n ṣe mùsùlùmí Yemen jẹ́ kó já sí pé àkọ́kọ́ tó kọ́ pé wọ́n ṣe ní la ilaha illallah títà ìjì wọn bá dúó tán pé wọ́n lọ bí kí wọ́n kírun tí wọ́n bá dúó tán pé wọ́n lọ bí kí wọ́n yọ sàkà nínú dúkìá wọn ìjọ mélòó lánàá bí dá fún Mu'adh kó lò lọ́dọ̀ wọn so specify ọjọ́ ìjọ mẹ́ta oṣù mẹ́rin ọdún kan kò dá ọjọ́ ó tún rán alì náà tún rán yìí Abu Musa al-Ash'ari náà tún rán yìí ń já sí pé ńgbà tí wọ́n bá ti rí intanẹ́bìtì rẹ̀ rán wọ́n sẹ́ accomplish náà ni wọ́n sì kí ni wọ́n darí kò wá specific ṣùgbọ́n ọkọ̀ gbá súnà náàbì lẹ́gbẹ̀ẹ́ níbi iṣẹ́ dáwà èyàn lè dìde ìsìnkú ní mò ń lọ sí Kogi ó sì dójú ọ̀nà ó ní tó di lọ́wọ́ sì darí ilé tó bá wà lábẹ́ ẹgbẹ́ tí ṣiṣẹ́ dáwà kò tó bẹ̀ kó darí ilé ó dójú ọ̀nà ó bẹ̀rẹ̀ wáàsí tí ó wọ́n lẹ́gbẹ́ tẹ̀bí ẹnìkan sọ fún mi ẹnìkan sọ fún mi ńjọ́ kan ẹ̀yin náà fẹ́ gbọ́rọ̀ yìí ó láwọn lọ sílùú kan ní Kogi state ó láwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹ̀sìn yẹn ni bóyá wọ́n ń ṣe anifásitírì ẹgbẹ́ wọn wọ́n wá lẹ oyè ọdún tí wọ́n ti dẹ́gbẹ́ wọn kalẹ̀ wọ́n print ẹ̀ sára aṣọ lára àwọn activists wọ́n fẹ́ ṣe láti fi máàkì anniversary yẹn ni pé wọ́n ṣe jogging ó jog láàárọ̀ jọ tó fẹ́ bẹ̀rẹ̀ program gangan lọ́wọ́ ààrẹ ó jog ọlẹ́gbẹ́ sí kòrò náà dákọ ọlẹ́gbẹ́ káàkiri gbajúmọ̀ Nàìjíríà káàkiri gbogbo àwọn branches wá káàkiri sí ìlú yẹn ní Kogi State ó nínú tó ń wáṣe tó bà ọ́ ní jẹ́jù wípé armless tí wọ́n ń ní sportswear wọn fọkùnrin náà ni wọ́n ń lò fún obìnrin oníṣọ́nìkà tí wọ́n rán fọkùnrin náà ló lò fóbìnrin bí kọ́pà wọ́n ní wọ́n ń jọ́gì káàkiri inú ìlú láwọn ìyá tó ṣe wípé wọ́n ti dàgbà lé wọ́n wá ń jọ́gì pẹ̀lú ẹ̀gùnmọ́ bí wọ́n bèyí ẹni yíè wá sẹ́ntì kan yíè kan nínú ẹ̀sìn láwọn tó kàn rí ni wípé á lára àwọn ibi táwọn pé òfin ẹgbẹ́ làwọn ìyá yìí náà ni wọ́n tẹ̀lé wọn ò lè mọ̀ọ́mọ̀ nú ilé ara wọn kán fẹ́ jọ́ọ̀gì bá wọn fẹ́ ṣe exercise kán wá wọrú àwọn aṣọ yìí tó pòfin ẹgbẹ́ tó a kò sí ẹ lọ táàsì ṣe mọ̀rọ̀ àkíní tí ń bẹ nílé òjíṣẹ́ alayhi salatu wassalam kò kọ́ àwọn sọ̀hábà lẹ́kọ̀ọ́ tí wọ́n bá ṣe dáhàwá kí wọ́n bẹ̀rẹ̀ láti inú ilé ká máa ń wòye sílé gbogbo wọn àṣìlẹ̀ bá fẹ́ lọ ṣe níta dáwọ́ lọ sí dáwà tí ò sí ètò tó mọ́yán lórí fún ìyàwó àtọmọ ó ń takò ìlànà ànábì níbi ìṣìdáwà yìí láti wà àwọn ọmọ ìyàwó tẹ̀lík ní tó kà wọ́n pẹ̀lú ìyàwó àtọmọ àkàìmọye ìdílé nírú àwọn ìjáde yẹn ti bàjẹ́ tó ni táwùjọ bàjẹ́ délé ni ìwọ gan wà nílé gan tó ń fojú tó wọn ó tún nìkú mọ́ ẹ̀bẹ̀ lọ́hùn bèèrè tó kó wá kọ orí ìjáde kó tó dé gbogbo tó bá wò ṣẹlẹ̀ sí ìyàwó àtọmọ ọlọ́run ó ní ìrìnsán sílò torí pé ìjáde tí ìyẹn lọ ìyẹn kọ́là kọ́kọ́ ìfojú tó mọ̀lẹ́bí lákòókò alákàjẹ́ tí ìyẹn bá lè kó ìyàwó àtọmọ lọ akàlọ́ sí dáwà ní pé tó bá sì wù wá wọn ládàrí ó sì lábẹ́ ò sábúrò jẹ́ pé wà sí tó lọ sí fáwọn aráta ó kó àwọn fámílì lọ́wọ́ káwọn náà jẹ jàǹfààní ẹ̀ then lára tí èèyàn gbọ́dọ̀ correct lábẹ̀bẹ̀ ni wípé jihad jihad nínú Qur'an ṣé tí ń túmọ̀ sí ní ìjáde ìtumọ̀ sí ní ìjáde ìyìn tí ń túmọ̀ sí gbogbo ọ̀nà kásíkejì tẹ́lẹ̀ bá fi lè ran iṣẹ́ ọlọ́run lọ́wọ́ tó bá ṣe pé kó wá jáde lọ ṣe àti wíìlì ni ó sì mọ́ tó lọ ṣe ìbìṣẹ̀ dáwà wọn ò ní filé ẹlẹ́nu ó kéwú ó hàn sí bí mo ti ń lọ ṣe wá sí ìjọ mẹ́fà mo fẹ́ lò wọ́n lọ bá sì ní ìrìnlò mo darí lẹ́nu mo sì lọ ṣe dáwà ibi olówó gbogbo bí tó bá rí oṣùn kò ní ọjọ́ kan pàtó kò sí àbúrú bẹ́ẹ̀ náà ni olówó rẹ̀ ò ráǹfààní láti lè lọ ó ráwọn táwọn náà ṣe wà sí okun ọlọ́wọ́ kí lẹ bùkátà sí fún tí ò sí restriction yẹn kan tó gbọ́dọ̀ sọ fún wọn ní ní èkó ọmọ ìyàwó tó ti ń bẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ láwùjọ tó ṣe pé ìdọ̀tí tí wà ń bẹ̀ ní wòwò ẹ̀sàn láwùjọ alhamdulillah àwọn èèyàn sì ń kọ́ àwọn ọmọ wa sọ́dọ̀ wọn níbi pé à ń kọ́ wọn nígbà àwọn akọ̀rán wọ́n sì rí àwọn èèyàn tó ṣe kódà wọ́n sì gbọ́rọ̀ yẹn reliability àwọn ọmọ ti padà tó bí 70 sàgbérò pọ̀ nínú torí tí àwọn òbí bá kọ pé àwọn àwọn padà sí ìlú àwọn òdàlẹ̀ kíwúlẹ̀ a tó yára ọmọdé lè kí oúnjọ kan ó bá kàkàkà mọ́ àwọn àfáàdà àwọn àfáàdà ọpẹ nọ́bà lẹ́yìn oṣù mẹ́rin àwọn àfáàdé àwọn òbí bá kí ló ṣẹlẹ̀ láwọn lọ jáde ni àwọn ọmọ wa wọn ìjáde ò lọ àwọn rà sínú ilé àwọn ti wá ókè ẹnìkan ò ṣe lọ kíkan dúó bóun bá ṣe oṣù ọ̀sẹ̀ méjì ó darí wálé kẹ́lómi náà tún lọ ọ̀nà àwọn gbọ́dọ̀ lọ papọ̀ nítorí àwọn tí àwọn ti dá mọ́jẹ̀ ń bẹ́ẹ̀ kò sí mọ́jẹ̀ ń bẹ́ẹ̀ ní ẹ̀sìn àwọn ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ introduce àwọn nǹkan tí ò sí inú ẹ̀sìn fáwọn èèyàn kò kọ́mọ̀ kí wọ́n béèrè béèrè pé tọ̀ ọ̀rọ̀ nípa àwọn ibi tá a kù sí inú ẹ̀sìn tá a sọ yìí àwọn ẹbọ yìí tá a ṣe ṣé kò sí béèrè wọn ò ní béèrè èyí tí ó wáyé lẹ́yìn ìgbà yẹn ni wípé ẹ mú àníyàn rẹ àníyàn èwo wá ní mo ti bi wọ́n léèrè síwájú náà rí mo nígbà ẹ bá kó àwọn èèyàn kú nílé tẹ́kún ọ̀nà jáde àwùjọ tẹ́ ti kó wọn kú òun tẹ́yìn ń gbà wípé ìjáde ni wọ́n ti lè rí ìdáyà pé wọ́n lè rí ìdáyà nílé ẹ̀yin ò sì lè jókòó tí wọ́n sí lè kẹsẹ̀ dáwà fún wọn ìgbà tẹ́kún ọ̀nà jáde òun ṣé wọn ò darí ilé mọ́ ẹni wọn ò darí ilé ibo ni wọn ò darí sí díyùn bá ní ó ní á darí wọn wá sọ́dọ̀ àwọn àfà wúlò àwọn lè fẹ́ darí wọn wá sọ́dọ̀ wọn mo bá dákẹ́ mo ní ẹni ẹja ń ṣe làákà mo ti gbà tẹ́ bá ti kó wọn lọ ọkàn ó ti mọ́ gbogbo ẹ̀ńtẹ́mi rẹ̀ lé ẹ̀mí rẹ̀ ó ti rọ̀ gbogbo wà pálapàla kò ní wù mọ́ inú àdúgbò tó wà àdúgbò tó wà tí gbogbo pálapàla òfin bẹ́ẹ̀ mẹ́rin rẹ̀ yẹn ibẹ̀ náà ló darí sí bó ṣe wá lọ jáde òun kí ṣe gbóná ọkẹ́ kó nímọ̀ wá sí ló gbọ́ kò lè dé kó máa fi ẹ̀rí rinlẹ̀ lórí tó gbọ́ tí ń ṣe tó bá padà dé sínú àwùjọ yẹn kí ni ó mọ̀ wá sí wọn ní tàbá ti ṣe àwọn àkún wọn darí padà sọ́dọ̀ àwọn àfà láti kí ó àfà wọlé kún wọn darí padà sọ́dọ̀ rẹ̀ ẹsọ àfà tí è sí ẹbọ nílẹ̀ Yorùbá ẹ̀fọ́fà súnà bẹ́ẹ̀ ti ṣe wà láìbẹ̀ ní ni àwọn àfà wọlé kún wọn fún sáwọn àfà wọn pàrọ̀ àwọn àfà wọn lóńdè àwọn àfà yẹn gẹ́lú ẹkẹ́ kọ́ lára wọn náà

torí ńgbà tí ẹ̀dì parí ọ̀rọ̀ àkọ́kọ́ láàárọ̀ ní dẹ̀mọ́ ti forí korí wípé ẹ̀sì fàyè bèrè bèrè lẹ̀ ẹ ọmọ àfáwa fáwa dáadáa síwájú wa dáadáa Abu Sofia lẹ́kọ̀ọ́ nígbà tí tí wọ́n mọ̀ ń jẹ́ oyé wa nígbà wọn páwọn ló kéré jù àwọn ibi sẹ́yìn kí n yé sí ní public wọ́n láwọn sì jáde lọ sí ìlú kan ní sáìdì òye tẹ́lẹ̀ wọ́n dákú yẹn náà ní sáìdì Ọ̀yọ́ stage nínú ìlú yìí mọ́sáàsì táwọn tẹ̀gbọ́ sí tábàdì sì kọ́ ọmọ tán bẹ̀bẹ̀ ń bẹ lórígun mẹ́rin mọ́ ṣẹlẹ̀ sí no tí mo bá ti ní káwọn dìde káwọn kírun tó tó sì kọ́ mọ̀ àwọn kan ní pé àwọn onílù àwọn drummers inú àwọn ìgbẹ̀mọ̀ ó kàn gbé lù ní ó bá lù wọ́n wá jó láìláà ìlàlá ọ̀kọ́lọ̀ mọ́ àti ìjẹ́ wọ́n jó bí láti kí wọn àbí arádọ̀ tẹ́lẹ̀ ń jọ àkọ́kọ́ àwọn ìgbẹ́ gbogbo àwọn táwọn ọmọdé àjọ wọn sáwọn irú irú ìsìlámù wo ni eléyìí tán tó ń bí àtàwọn sáà kí wọn táwọn wà lọ bá àmì òkè tó ń gbà ẹ̀gán náà àwọn tí wọ́n pín sáwọn ó lè bá wọn ilé ìṣe jìnà báyìí torí gbogbo ohun tó yẹ káwọn kì í sọ̀rọ̀ ọjà bàbá ìmọ̀ kì í sí jẹ́mọ́ àwọn fẹ́ bá sọ̀rọ̀ bàbá ìmọ̀ mìíràn tí wọ́n ní mọ́ṣáláṣí bàbá ìmọ̀ ẹ̀yìn lè lórí ẹjá bá wọn sọ akọ́kọ́ tó bẹ̀m̀bẹ̀ ká àwọn sì fi àmìrò àwọn wípé bàbá yìí àwọn ti pẹ́ńbì nínú náà àwọn lọ mọ́sálásí bẹ́ẹ̀ ọlọ́jọ́ mẹ́ta mọ́sálásí bẹ́ẹ̀ ọlọ́jọ́ mẹ́ta oníṣòwò ni bàbá yìí nínú tọ̀táwọn náà bọ̀ ẹjá wo bá àmìrò rárá o ah wọ́n ìṣọ́rú ẹ wọ́n sọ fún o ń kírun ní bàbá yìí máa ń kírun yìí ara fílẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ó sì dájọ́ fílẹ̀ bẹ́ẹ̀ ah dáwọn ó bàjẹ́ ànábì ò ṣe irú ẹ̀ ọ́ ànábì ò ní ká búyàn àmọ́ kò ní kéèyàn ní tó kú bí ẹ̀ káàtó kó mọ̀ pẹ̀ntì bá ń ṣe sí àkíyèsí tó bá pè sí tóun bá sì gbọ́ ó kù òkọ̀lọ́ ìyóhùn sínú dáwà tẹ̀lé e. máa rí lórí lọ ní kó sì tẹpẹlẹ mọ́ ìmọ̀ ṣe dáadáa ju ìfi aburú lẹ̀ lọ tẹpẹlẹ mọ́ ìmọ̀ ṣe dáadáa ju ìṣe aburú lọ wọ́n wà ní Imam Qayyim rahimahullah ta'ala nínú tí àwọn alfawaid wọ́n ní ẹ̀ṣẹ̀ tí ànábì Ádámù ṣẹ̀ tọ́nà ọba tó fi bínú sí tó fi wá padà foríjì àti ẹ̀ṣẹ̀ tíṣẹ̀ ìtọ́nù ṣẹ̀ tọ́nà ọba òforíjì mọ́ wọ́n yàtọ̀ síra wọn ọ̀rọ̀ mọ̀ láńsọ yìí ìmà lábẹ́ ìrí ẹ̀mí tarbiyatul qulub ìrí ẹ̀mí in tọ́lọ̀ ní kí ànábì Ádámù má ṣe ọ̀rọ̀ náyù ni mọ́ǹdé bí igi gbèrèdẹ́gbó jẹ níbẹ̀ èyí tọ́lọ̀ ní kí ṣàtọ́nù ṣe almarufu ni olóògbà tí mo kọ́ yìí mú rahimahullah tó fi gbọ́lá fún wípé in tó súnyàn mọ́ ọ̀dọ̀ Ọlọ́run ọba jù ó ní ìjìnnà sí almanihiyat ó súnyàn mọ́ lọ́hùn ju almarufu lọ pàápàá tí màárùfù yẹn bá ti jẹ́ pé iṣẹ́ èlé èlé èlé ni tí èsọ̀rọ̀ yẹn ó lágbára tí mo ṣe náà fìlà ṣàbánù náà ló fẹ́ wọlé tí àwọn afásọ́nà sọ̀rọ̀ parẹ̀ yìí ó lẹ́mí ẹ̀ wọ́n kò sí wà bàjẹ́ tó bá wọn ní wà bàjẹ́ láì tó jìnà sí ọlọ́run fẹ́ràn rẹ jẹ́ tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ màárùfù lọ tí ó sì jìnà sí ọ̀nà ìyàjì so ó sì eh, bí adam alayhi salam bó ṣe ṣe bí bó ṣe ṣe mọ̀nìhíyù ìtọ́lọ̀ ní ó mọ̀ sí ó ṣe bọ́lọ̀ ti sí lágbẹ́dẹ̀ pàpọ̀ pé á ah, ó sì sí tí mo ní ó mọ̀ sí tọrọ àforíjì ọmọ àforíjì látara tó sì yẹn gan ó tún lékún ní ìmánì ni torí pé ọlọ́run bọ̀ ní jẹ́rú rẹ̀ níyà lórí tó ṣe tí ò dáa kó lékún ní ìmánì báwa sí mọ́sálà yìí nìyẹn pé ìṣẹ́ lọ́run ẹni tí bá ń sin lọ́run tó wá tún bá lẹ́yìn ìgbà tó rí ìyà ọlọ́run ìmọ̀ ń lékún ìmánì torí pé yóò fọ ìdọ̀tí náà ẹ̀mí ṣàìtàn tí ẹ̀ ṣe wípé mọ́ṣe

torí òun ní sọ̀rọ̀ tájú ìṣẹ́gun sọ láyé ó padà sọ̀rọ̀ ẹbọ dẹ́n gbogbo ẹni tọ́lọ̀ bá níwòye sọ̀rọ̀ dáwà jamaat league nínú àwọn ìran tí tàwídì pín sí èwo ni wọ́n pèpè lọ́bẹ̀ èyí tí wọ́n pèpè lọ́bẹ̀ náà ni kí àwọn lórí òní tún jẹ́ ìdáwọn ẹran tí ó kọ rẹ̀ Trump níjò ní mọ́ǹkà tí ń sọ wípé òun ní sáì wo tí àwọn èèyàn tẹ̀lé yìí gbọ́dọ̀ sí àkíyèsí kí agbẹ́ni yẹn Trump ní last wọ́n ń pàṣì pé ti òun ti ẹ̀ kóhun tó Obama ti kóhun Trump ó wá di sísẹ̀ pé sẹ́ lamẹ́ríkà àwọn ò practice gay nínú lọ I read myself ìwà ń sọ nínú ìsìn yẹn wípé ìyá ẹni tó jẹ́ ex-president òun tó lọ tó tó tó approve ẹ̀ òun ló mọ tó rí ìyá approve ẹ̀ kò kan òun òun fẹ́ jẹ́ kó yà wọ̀nyẹn wípé Americans are godly people ẹ mọ̀ wọ̀rọ̀ tó lò ẹni ọlọ́run làwọn America. ẹni ọlọ́run làwọn ará amẹ́ríkà nígbà táwọn amẹ́ríkà bá jẹ́ ní ọlọ́run àwọn ẹni sàúdí kò làwọn jẹ tẹ́rìbíyà tàwọn ìlú kí ni rúbùbíyà náà ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn congress gbogbo members congress ọ̀pọ̀lọpọ̀ wọn nínú wọn bàjẹ́ sí pé ẹni kàn ṣèjọba bí gbà pé ológun ṣèjọba àwọn house láwọn ò faramọ́ pé kó fílẹ̀ bí obama ṣe ṣe káwọn kọkùnrin mọ fọkùnrin mọ fóbìnrin ó sì lóhun faramọ́ ẹ̀rọ àwọn kan tí wọ́n gbá náà kiri wọn ni yes this is the messiah of our period wọ́n bẹ̀rẹ̀ sí kọ́mẹ́ntì Eh, positively lórí Trump pé tó Trump ẹni ọlọ́run ni is a true follower of Jesus kìnnìkìnnìkì gbogbo tàwídì tí bó jí ń ṣe lábẹ́ rùbíyà tó lórí yóò sọ di mùsùlùmí kò sọ di mùsùlùmí kàkà bẹ́ẹ̀ ń já mùsùlùmí lógún ni ẹ sọ fún sí kò sínú ẹgbẹ́ òkùnkùn o sínú ẹgbẹ́ òkùnkùn náà kò lè jẹ president ìlú bẹ̀ o lè jẹ́ bẹ́ẹ̀ tẹ̀bílìkì ń bẹ ní Amẹ́ríkà wọ́n bẹ ní UK wọn ò ní ṣe wà sí pẹ́bọ̀ òdá láyé torí wọ́n sọ́dí pé ní tí máa ń dùn àwọn èèyàn dùn ní pé ní tán bá láwọn gbàgbọ́ ń kẹ́ pé kìí sí gbàgbọ́ orí bí máa ń dùn àwọn èèyàn àwọn òsì fẹ́ ní confrontation pẹ̀lú àwọn èèyàn Ànábì ní confrontation láti bẹ̀rẹ̀ dá wà lẹ́tí ikú from day one bánàbí sì ní wà rí lọ́wọ́ tó ló ti sọ wípé ah, ẹgbọ́ yìí ò dáa ẹ́ eh? ìwọ́ kẹ́ ara o ẹni gbígbà ni in fact ọmọ àlénú ràn wá ni so ìtàwọn tẹ̀blígì nìyẹn kátún wá wo tàwọn ìṣọ̀wọ́n ẹwà o tábà lo òfin ọlọ́run àfikà lọ sòṣèlú o bàbá ti débi òṣèlú a lè rí ṣèdè àlò tàwídì ò lè dúró anẹ́bì náà gbé kalẹ̀ rẹ̀ alẹ́sìnàtòsílẹ̀ òjíṣẹ́ ọlọ́run jókòó bí wọ́n tẹ̀lé mi lè ti bá rahimahullah ta'ala malako jibril wá dé ó jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó wá ní ó mọ̀ ara àwọn mọ̀lẹ́kà méjì kan nísìn wọ́n bí ọ léèrè ìbéèrè kan tó mọ̀ tán bá ti bí ọ èsì inú fi dá wọn lóhùn jìbìrì béèrè lọ́wọ́ òjíṣẹ́ Ọlọ́run béèrè lọ́wọ́ eh, mẹ́lákà jìbìrì pé irú béèrè wo ó ní wọ́n bí àmọ́lìkà rọ̀sọ́là èwọ́n bí ọlẹ́ ìbéèrè pé tí bó ti jáná bí kọ́lọ̀n ṣe ọlọ́lọ́lá kò lówó kò jáláṣẹ wọ́n bí ọlẹ́ rẹ̀ abúkànfẹ́ jẹ́ ànábì kò jó tíṣẹ́ kò sì pẹ́ làwọn mọ́lákùn méjì yẹn náà dé wọ́n sì bí ànábì lè rí ànábì ni tí mo bọ́lá fún ni pé kí n jẹ́ òjíṣẹ́ àtànábì fọlọ́run ànábì ò túùsì pé kò ń jẹ́ aláṣẹ bí yóò bá ṣe dáwà náàbì kò ní máa ránjú mọ́ ipò ibi ipò láti tún àwọn èèyàn sí ó tako ṣe ráṣọ ó tako ìpìlẹ̀ dáwà náà yàn kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe torí pé ọmọ ẹ̀dá wípé ọkàn wa ṣòro ń darí ọmọ ẹ̀dá yẹn ń darí ó ti ń darí ọmọ ẹ̀dá yẹn sọ́nà bí sọ́nà bí ìlógún ọdún ẹ̀mí rẹ̀ jòkó sí sọ́nà Kogi state yóò sì mọ́ ojú tẹ̀lé ọ ogún ọdún sórí ìwà kan ni ó wù ah, ẹ̀wọ̀n kún fọ́ sí wa ẹ́ látọ́jọ́ ọdún yìí sórí Àbújá tó gbọ́ délé ní Kàdúnà ló yẹ kí n wà ṣùgbọ́n ìfẹ́ rẹ̀ tí mo ní mo gbọ́ Àbújá inú mi ò dùn àkídà nìyẹn ẹ̀mí ọmọ ẹ̀dá yẹn le gan so ẹ lè máa jẹ àwọn èèyàn ti pàṣẹ ẹ̀sìn ìkan tó sì bẹ̀rẹ̀ dáwà yìí níbi ọdún méjì sẹ́yìn tí wọ́n years tí wọ́n ti bẹ̀rẹ̀ tí kan náà padà wá lórí ipò tó di bí ó ṣe pé wọ́n ń commit atrocities bó ṣe pọ̀ tó lágbàáyé wọ́n bàlú jẹ́ wọ́n ń gbin bọ́ǹbù torí báwọn ó sáà ṣe rí à ìgbà tí kan nu wọn ráyè débẹ̀ tán lọ́dún méjì sẹ́yìn ṣe báwọn aráàlú náà wọ́n padà lè jáde padà ní olú ọdún kan ó pé 80 years tí asamba náà ga wọn ti gbé dáwà yẹn kalẹ̀ pé àfikà ló ṣe rí àṣẹ àfi kásà bá ti débi pàbá débi òṣèlú ibẹ̀ láti túlù ṣe o ibẹ̀ láti ṣe tàwídìí o ibẹ̀ láti ṣe súnà o gbogbo ọ̀rọ̀ gbogbo àwọn tí ò ṣe sọ ní gbangba kí ẹmọ sọ tí wọ́n wù níwà nígbà òpójú ọdún 80 years ìkanú ọmọ ẹgbẹ́ wọn dépò presidency in Egypt ó sì lo ọdún kan gẹ́rẹ́gẹ́ náà àwọn àrùn sì kí náà fi lé ẹ̀mí tẹ́mi ò bá rọ̀ ó léwu gan ẹ̀mí yẹn làwọn sẹ́mi ẹ̀ ti rọ̀nà kó wá sí nǹkan yẹn yóò rọrùn ṣùgbọ́n tẹ́mi ẹgbẹ́ òbárọ̀ sí nǹkan yẹn tẹ́bá kan fọ́ọ̀sẹ̀ tó bá padà yá kò ní ṣe má tó ṣe ọkọ̀ débẹ̀ nílùú tó sì kọ̀rọ̀pì láfíríkà Egypt jẹ́ kan tó bá ní nítorí wọn sì rí pé ó lọ bá àwọn China ó ní kí wọ́n ṣe a friend of mine tó ń ké lọ́run ló sọ̀rọ̀ yìí fún mi reliably òun wá Nàìjíríà ló ṣàlàyé fún mi ó wá lọ bá àwọn China pé gbogbo òun ṣe satellite kan sí space hacker ni haka satellite tí ọmọ ìlú ní Egypt tó bá ti fẹ́ ogún fìmù báyìí kò ní wọlé ẹ̀ ní ríro orí kí ní ẹ̀sẹ̀ pàbẹ́lẹ̀ dollars ló ń ná lórí ẹ̀ bí wọn tó máa jẹ́ pornography nínú orí bó download bó download blue film bó ní rí download DSTV inú ilé kò sí ní ẹ fẹ́ wò lẹ́yìn news àwọn informative programs wípé ẹ fẹ́ wò wò ẹ̀ ní ríro yóò tó wá ní problem nìyẹn àwọn àdùbá ní owó wa owó wa ìbáwọn la jìyàn ó síbẹ̀ ló fi lọ ná àdúgbò bílíọ̀nsì yẹn lórí ká má gbádùn pẹ̀lú ọkọ̀ bẹ̀rẹ̀ wà láàrin ìgbádùn ti wà tí ìwọ bá ti ṣe lọ́ọ̀ta ọkọ̀ mọ́rí ìgbádùn ayé bá mọ́ nínú yàrá ìwà àtọmọ jíjẹ mọ́ ń bá títí ẹkàn wá kò wà sí tí ó ṣe ẹ̀yìn kí ti gbogbo kú yìí mọ́ ń bọ́ ọpọlọ jẹ́ ọpọlọ wà bàjá sì dìbò fún ọkọ̀ wọlé ara o wọ́n lè kú òní dèní kò rí bẹ̀dé mọ́ so àwọn in tí ọlọ́run fẹ́ jẹ́ kó yé wa ni wípé ẹ̀mí lẹ́ẹ̀kan tún ṣe ìbáṣe pé dáwà súnà wọn gbé lọ́tí kan gbé lọ́wọ́ tán ti rọ àwọn ìtàwọn ti mọ̀ pé tọlọ́run rè ẹ̀ṣẹ̀ lélẹ́yìn kò ní ìgbẹ́sẹ̀ lọ́nà billions dollars lórí aka sísà òdì náà ni ní àná tó ń tí pé gbogbo ẹ̀ náà ń dàrú lọ́dọ̀ wọn náà tí àwọn ọmọ tí wọ́n ń gba kò lẹ́yìn náà ń ṣe bó ti wù wọ́n mo padà ń rí lánàá nínú àwọn platform kan wípé àwọn àfa àwọn tọ́jábà fásúnà wọn padà pé àwọn ọmọ báyìí àwọn ìgbésẹ̀ báyìí báyìí báyìí à ń pọ̀ ẹ fẹ́ ṣe sinamá báyìí lórí Riyadh ẹ fẹ́ gbóòrò nìkan báyìí wá láti Tunis ẹ fẹ́ gbóòrò nìkan báyìí láti àwọn bàbá yín ò rìn báyìí torí pé ànábì ò ní kárìn bẹ́ẹ̀ tẹ́ bá lè gbarú kínní láyè wọnú yín ọlá yín tẹ̀yìn sọ pé ẹ̀fẹ́ kí wọ́n gbà yìí àwọn bẹ́ẹ̀ bá ti gbé dé ọkà àwọn èèyàn ó bàjẹ́ tọ́lọ́ ní rọ ikọ̀ àwọn èèyàn bó ní kọ́nà fẹ́ délé nù ń ò rí ibìkan dé ẹ̀sọ́ bí tọ́lá wọn ni wọ́n ní ìròyìn boko haram ìrora ìkọ́ ìdà gbogbo àwọn wọn ní tẹ́ bá ti fẹ́ dépò tẹ́tì lu ṣèríà àwọn tó wà mẹ́tò bá ti nígbà ìláyè ẹ̀pà wọn wọ́n sì gbàgbọ́ àwọn fẹ́sẹ̀ lọ́nà ẹbá bí wọ́n lè náà ní jẹ́ ìlànà sí wọ́n sì pọ̀ ní Nàìjíríà dáwà yìí ìròrí yẹn ló fọ́n káàkiri lẹ́nì tẹ́bà ti di kánsílọ̀ ẹ̀lẹ́rí súnà sí níjọ́ tí ìròrí ikú tó wọ Nàìjíríà tó gba lẹ̀kan yìí sáwọn èèyàn ṣe súnà Nàìjíríà ni ṣé wọn ò ṣe ọmọ ìyá wa àbúrò fún abẹ́rẹ́ abẹ́sọlá ní lọ́sùn state nígbò débẹ̀ àwọn ẹ̀gbọ́n wa kan nílùú wa náà ni ah àfà irú yín ti wà ń bẹ̀rún nísìnyí kẹ́ẹ̀dẹ̀ wà kọ́ra náà kẹ́ ìdìde káwọn náà kẹ́ gbágbára sọ ní ìsìn tí sínú bá ti dúró ní ọ̀sán tí ó lọ́kọ́ mọ̀ dúró ní gbára nígbàtẹ̀ ni àbí bẹ́ẹ̀ ṣe rí sí ọlọ́run yẹn sáfà bóun ṣe rí sí kò sọ mú ní kò rí bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀yin àwọn ah, ààrẹ gbàdọ́gbẹ́ sọ́lá àwọn ah, kọ́pẹ́tì ní oníṣẹ́gbọ́n yìí bó ṣe rí sí oníṣòkòtò ah, wa kó dáa mo ní ìrọ̀lọ́ pa mo láti rẹ̀ bẹ́ẹ̀ tó mo ní ẹ̀rọ ni so Arẹ́gbẹ́ṣọlá ò sì fi òṣèlú ẹ̀sìn campaign ìmúra rẹ̀ láwọn fi rò wípé láti pìlẹ̀ Arẹ́gbẹ́ṣọlá ò sọ fún òfin lòṣèré àwọn a máa fà tí wọ́n bá jókòó lẹ́kọ̀ọ́ dáadáa tọ́lọ̀ fi ní kó dísú náà díẹ̀ díẹ̀ rùgbà tìkì nínú bí wọ́n sì pa rùgbọ̀n wọ́n wà ń bẹ́ torúgbà yìí ń gbọ́dọ̀ la sokoto rò sì ní wọ́lẹ̀ káṣọ tuntun ọ̀rọ̀ àmúgbà tó ti kó ti ń tẹnu ń bo òṣèlú láti kó náà ló ti ń drop níbi àwọn ìwà súnà kọ̀ọ̀kan ṣùgbọ́n sábà wípé ẹlẹ́gbẹ́ súnà afẹ́sọ̀sẹ̀lú wọ́n fi ọ̀sún sí ibùjókòó làwọn fi embrace ẹ̀ wọlé wípé yóò kú lo ṣẹ̀ríà inú àwọn èèyàn wá bàjẹ́ ní Christmas tí ó tẹ̀ nígbà tó wọlé tó sọdún Christmas tó bá wọn ní banga ah! inú àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ súnà ìlú wá bàjẹ́ ah! àwọn rò pé yóò lo sèrí àwọn ẹ̀tí mọ̀ kankan sèrí àwọn yóò lò léyìn lórí bàjẹ́ ẹ̀tí mọ̀ kankan sẹ́rọ pé bára bí ṣe gbé dáwà kalẹ̀ rí ń bá ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ni bá tún jó múlẹ̀ àti àwọn tí wá dá àwọn fẹ̀mí lé gan àwọn fọ́ọ̀kan bá ilé lórí àwọn òkú padà disappoint ní ẹ̀sẹ̀ ibi ẹ̀sẹ̀ pẹ̀lẹ́ ẹ lọ wá dá wà nábì kéése bí òṣèlú ànábì fi àwọn tí ń bẹ nípò olórí yẹn wọn ò ní jẹ́ kẹ́ débẹ̀ láìláì kẹ́ nǹkan gidi ṣe kàrẹ́ wọn gba ogun ẹ̀jẹ̀ mọ́ yín lọ́wọ́ ni ìgbà táwọn kan náà lórí dókò àti wọ́n ní amóní tí wọ́n pariwo níbi oṣù kan sẹ́yìn mara wa mara wa ni o bẹ́nu kánú yí bá tó sọ fún sí lórí mo gbọ́ rìlẹ́bì ní tí fàtà yìí pé ẹni ẹgbẹ́ wá amara wa ni o wọn ò fi gbọ́n bẹ́ẹ̀ kan ṣe rédíò tẹbá tún fi ọpọ́rọ̀ mi lẹ́mọ̀ sọ lórí rédíò ẹyẹyẹ o nìyí bẹ́ẹ̀ rò gbogbo rẹ̀ ń ṣe bọ̀ ní pé kò sí tó dámọ̀ ní dípọ́ ni bẹ́ẹ̀ni kan bá sọ fún sọ́npa ìjọba rẹ̀ tí tó bá rán kó kélé ó gbé láti pìlẹ̀ ló ti rí bẹ́ẹ̀ láti pìlẹ̀ níbo tàwa ń wo pé ẹ̀kàn dẹ́mu olórí ẹ̀kàn bá wọn kò ẹ̀yìn sún ẹ̀kàn débẹ̀ níbo náà ti ń ṣe é níbo náà ti ń ṣe é púpọ̀ ọlọ́pàá àwọn èèyàn tí wọ́n ń lọ́bẹ̀ tí wọ́n ń darí bò ní wọ́n ń dàgbà wọn bá dé ọmọ ìyá wa kan tí ọ̀sùn ní àbógùn tí wọ́n ní nínú àwọn wọ́ọ̀dù wọn oníṣẹ́ ọwọ́ ni àwọn èèyàn láìkẹ́ wọ́n lámàánà lọ́nà bá pè bí ìdìbì pé dákùn second term Ọbásanjọ́ wọ́n bá sí káńsìlọ̀ wọ́ọ̀dù wa wọ́n sì ráwọ̀ pé wọ́n súnà náà olùwà jálù sí ó sì gbà tàbí ẹni tó bá ní goodwill bíbí ah, ti ń rí PDP wọ́n sì primary election àwọn bàbá ẹgbẹ́ pè wọ́n ní tó gbé primary election tó fẹ́ ṣe ó wọlé ọ̀nà post ni ó sì wọlé láwọn ìláìkẹ́ nígbà tó wọ́n wá di secondary wọn wá padà wá pè secondary tó wá fẹ́ lọ ìwòmí sòrò mọ́ táwa náà ìlú ilẹ̀ pàtì gbogbo ti wò ó jẹ́ ó wọlé náà ni wọ́n ní ọlọ́run sì rán ọ̀tọ̀ àwọn alọ́rọ̀ kan tá bọ́ sọ àwọn àgbààgbà ẹgbẹ́ tafẹ́ ṣiṣẹ́ fún wọn kí ni ó mọ̀ jẹ́ sálárì wà lóṣooṣù tọ́ní àìmọ̀ tọ́jú náà sálárì ẹnìkọ̀ọ̀kan wa lóṣooṣù kò ní mújà lọ́wọ́ abájí alìmùsùmẹ́ta ṣòro tó ní abájí pẹ́nu pọ̀ ìkóòsì mọ́ lọ́wọ́ sí ẹkó lọ wọ́n ni ó dà ọlọ́run búra ọlọ́run fọ́lọ́run búra

ọmọ ìyá wa yóò dúró mọ́ òun nínú ẹgbà kájú lọ yín tó ń bá mú mi ìbọn lọ́wọ́ kíkú bá dé ń kọ́ ọ̀nà àyè sí wá ẹ̀yìn dẹ́rù bọ̀ ọ̀nà ah, ẹgbà kan ìwọ́n tó bẹ́lọ̀ sí súnà nídìí òṣèlú ìtàn kojú nù tó fúyẹ́ tó síyàn síyàn ní àwọn tó burú jù bẹ́ẹ̀ lọ bó ló ṣe débẹ̀ ìwọ gan ti dìdàkudà bèlèdé pé ó rí nítorí kó fẹ́ fi lọ́lẹ̀ gan lọ́lẹ̀ torí bẹ́ẹ̀ ti bàjẹ́ gan ṣùgbọ́n ẹni tó bá jó súnà tó ṣe pé gbogbo wọn bí wọn jẹ́ bàbá wọn jẹ́ ìyá wọn jẹ́ ẹ̀gbọ́n ládùúgbò sí wa kánsílọ̀ wọn níbẹ̀ sí ń ṣeré ẹ̀dàpọ̀ ìbẹ̀rọ̀ lọ tó ẹgbẹ́ ìlẹ̀ bá ń sọ fáwọn èèyàn tọ́kàn wọn bá ń rọ̀ kódà nígbà tó bá padà yá gan wọn padà máa ń lo àwọn òfin ọlọ́run míì gan níbẹ̀ gan unconsciously Kwara State ó declare kò declare for the first time bí kánù kan ṣe lè tó gan gómìnà ọgbọ̀n declare rẹ̀ báwọn fẹ́ eradicate ọ̀rọ̀ pé ilé ọtí nílọrin wọn eradicate kódà wọn pronounce ẹ̀rí tó pronouncement lágbọ́lòtọ́ àti ìrìgbé wọn lò bọ̀ tí wọ́n ṣe rí àgbọ̀rí àsìdìgbò stage kan ní north àbí central àbí north central tó sọ rẹ̀ tó bá padà yá tó bá yá tẹ́ẹ̀bà mọ́ bá wọn dúpọ̀ pé àwọn sùn láti àbá wọn fojú bọ̀ ibẹ̀ láti lọ lo tàwí ìdìbò ibẹ̀ láti lọ lo sọ́ọ̀sùn náà dìbò tí ó wà lóò bẹ̀rọ lọ́n tí ó wà débi òṣèlú òníbòbìnrin lọ́wọ́ oníkó mílíọ̀n oníkó mílíọ̀n bí wọn ò gbóhùn tẹ̀ sí kó wọn kò sí ọlọ́run wọn kò sí ọlọ́run àkáàtì wọn jọ ọlọ́run wọn ló ṣe ṣe bí wọn bí ò tẹ̀ ẹgbẹ̀mí wọn lẹ́yìn wọn gbà sí lọ́rùn bí ò ní wọ́n bá wà torí bàbá wa tí ń bẹ ń bẹ yìí nígbà tí wọ́n ń ṣe níbẹ̀rẹ̀ wọ́n ní tọ̀hún tí ọlọ́run ló ń sábà bí tó fi débẹ̀ ó ní wá nǹkan mẹ́ta lóríṣìí ní nàìjíríà pé ọkàn péré lóní wọ́n sì ní méjì ó pè ní ìdúnàdúrà ni ẹyọ kan péré ni wọ́n Buhari ní èmi ní méjì ìbá dá kájọ fọwọ́sowọ́pọ̀ kí n fi méjì tèmi kí n kún títí ẹ kó lè ráyè sí tó sì tọ́lé olóní olóní leadership ká darí ìlú òní méjì wo lẹ́yìn ní tèmi òní ní olówó èmi sì lówó ìkéjì o political talk èmi sì ní ọmọlẹ́yìn mélòó ní tí mú gbó sáwọn ọmọ lẹ́yìn tí ẹ ti pààyàn tẹ́sẹjọ́ rẹ̀ buhari ní gbogbo ilé ìròyìn rẹ̀ ẹ̀ méjèèjì lè ló fi sọpọ́ọ̀tì títí ẹ ibi tí buhari ti ráyè rọ́nà lọ́nu ìwọ tó ṣe à ń lọ òkè kó wọn tó fẹ́ lọ tara bọ̀ ṣé buhari ò wá jáde ẹgbẹ̀rún buhari ò lè mú Tinubu yóò ṣòfò yóò ṣe òfò gbọ́dọ̀ lè ṣe so ibi tó ń súnà fẹ́ táwọn súnà kan fẹ́ torí bọ́ nìyẹn ọ̀nà ẹ̀rọ going there a máa sanitize so ṣèrí a máa lò ó nílùú wo ṣèrí àgàn ò tí ì lòlú fámílì ìwọ kan florence kankan lè nínú mọ̀lẹ́bí yín pápájọ níbi tá a ti pé awọ́ra wa ẹ̀ kiri yóò mùsùlùmí kankan nígbàtọ̀ ẹni tó ṣẹlẹ̀ yìí ẹni à ń nípàdé níjọ kìíní àwọn àfáà náà ni ó darí ìjòkó òun ọ̀nkù rẹ̀ rẹ́fẹ̀rẹ̀ ni ló àwọn olójòkó báyìí ní ẹ̀bá débẹ̀ ìjọ ní ọ̀nà ẹbí wò ti ẹ̀ ní rẹ́fẹ́rìn ní olórí ẹbí ọya ìfi lókọ Jésù bẹ̀rẹ̀ táwọn ìsọ fún agbógbó ní bá ti pè lókọ Jésù láyé ìbí Ọlọ́run wá sọ̀kalẹ̀ kí ló sọ ń rẹ̀ tí wọ́n ti ń ṣe ṣe ò ní díjú ó sì fẹ́ kí mọ̀lẹ́bí ó tó o mọ̀lẹ́bí sì díjú àti ẹ̀dí ìsinmùsùlùmí wọn díjú tó ń gbàdúrà tẹ́ẹ̀sì ti onínà tí náà bọ́ sí nígbàtà sí lórúkọ Jésù ò sọ̀rọ̀ ẹgbẹ́ mọ́ sọ yẹn gan inú mọ̀lẹ́bí nìyẹn ò ká tó pé nù àlúgbò àtúkò nù lọ́sùnmọ́ wa tààrà yóò sànù wa bá sì ń tákẹsẹ̀ járe iṣẹ́ dá wa ọlọ́run kò wà máa ṣe èyí tó já jùlọ nínú tọ́lọ̀ máa ń ṣe fẹ́dà olóòkèèyàn wá ìmọ̀ ọlọ́run ẹ̀yà mẹ́jà jẹ́ àsìmá gbogbo ibi téèyàn bá fì ẹgbẹ́ yẹn ò bá ti bàbára ká wá ìmọ̀ súnà ká jù ẹgbẹ́ yẹn lẹ̀ ìmọ̀lá kọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run náà ní gbarata fòdòdó ṣùgbọ́n tọ́nà ń kọ́kọ́ lẹ́kọ̀ọ́ rẹ̀ níbẹ̀rẹ̀ ní kíni lọ wá ìmọ̀ lọ wá mà torí báwọn èèyàn tó fẹ́ gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ìmọ̀ wọn fẹ́ gbọ́ tó bá jẹ́ tó wọ́n náà lówó lọ́wọ́ tó bá yẹ́ làkáyè wọn ní tó bá jọgbọ́n wọn ní ìmọ̀ tí ò yé àwọn tíwọ́ tíwọ́ ló jáfà ní dáwọn yẹn ò ní kẹsì járí ìsinmi tún mọ́ wájú ọlọ́run ọlọ́run bá dáwọn subhanahu wa fi fi fi fi